ẹ kú dédé àsìkò yìí ní gbogbo ibi tẹ́ ẹ ti ń wò wá ìròyìn mẹ́wàá ló ń dé sí ojú ìwòran yín láti lè ṣe tẹlifíṣàn Orísun Sekinat Ọláìdíraje ní orúkọ mi. gómìnà Yàyà Bello ti ìpínlẹ̀ Kogi ti dá ọ̀gá àgbà àti olùdarí ifáfitì Kogi State University ọ̀jọ̀gbọ́n Mohammed Abdulkadir dúró lẹ́nu iṣẹ́. ọ̀rọ̀ àtẹ̀jáde tó gba ọwọ́ akọ̀wé sí ìjọba ìpínlẹ̀ náà ọ̀mọ̀wé Fọláṣadé Ayọ̀adé jáde ní ìlú Lọ́kọjà ní ọjọ́ ìṣẹ́gun tún kéde pé wọ́n ti yọ olùdarí ilé ẹ̀kọ́ gbogbonìṣe ìjọba ìpínlẹ̀ náà Kogi State Polytechnic ọ̀jọ̀gbọ́n Mohammed Atureta náà níṣẹ́ Abdulkadir àti Atureta ni wọ́n ti kọ́kọ́ fún ní ìdádúró lẹ́nu iṣẹ́ fún ìgbà ráńpẹ́ ìyẹn suspension nínú oṣù kejì ọdún yìí fún kíkọ etí ọ̀gbọ̀nyin sí àṣẹ gómìnà Yàyà Bello lórí àsùnwọ̀n ẹlẹ́yọkan ṣoṣo ìyẹn single treasury account lẹ́sẹ̀ kan náà ni gómìnà sì ti buwọ́lu ìyànsípò ọ̀jọ̀gbọ́n Marietu Tenuche gẹ́gẹ́ bí olùdarí fìdíhẹ ìfáfitì náà nígbà tí ọ̀mọ̀wé Salisu Usman yóò bẹ̀rẹ̀ iṣẹ́ gẹ́gẹ́ bí olùdarí fìdíhẹ ilé ẹ̀kọ́ gbogbonìṣe Kogi State Polytechnic Tenuche ni igbákejì olùdarí ìfáfitì Kogi State University tẹ́lẹ̀ rí lákòótán gómìnà Bello kí Abdulkadir àti atúrẹ́tà pé kí Ọlọ́run ṣe ọ̀nà wọn ní rere. Àjọ alanilọ́yẹ̀ ilẹ̀ Nàìjíríà National Orientation Agency NOA ti bu ẹnu àtẹ́lu ẹni tó jẹ́ olùdásílẹ̀ àti àlùfáà ìjọ Love Word Incorporated tó tún jẹ́ Christ Embassy ìyẹn Pastor Chris Oyakilome lórí ọ̀rọ̀ tí ó sọ lórí òfin kónílégbélé tààrẹ Muhammadu Buhari pàṣẹ rẹ̀ ní ìpínlẹ̀ Èkó Ògùn àti Àbújá tóun ti ọ̀rọ̀ ẹ̀rọ 5G. Paul Ongeye tó jẹ́ alukoro àjọ NOA tó jẹ́ ẹ̀ka kan lábẹ́ iléeṣẹ́ ìjọba tó ń rí sí ìbáraẹnisọ̀rọ̀ ìlúkoro àti àṣà ṣàpèjúwe ọ̀rọ̀ tí ẹni ọ̀wọ̀ Chris Oyakhilome sọ lórí òfin kónílégbélé gẹ́gẹ́ bí ohun àbùkù ẹni ọ̀wọ̀ Oyakhilome ló sọ wípé òfin kónílégbélé tí ààrẹ pàṣẹ rẹ̀ pé kí ó wáyé ní ìpínlẹ̀ Èkó Ògùn àti Àbújá jẹ́ ọ̀nà awúrúju tí ìjọba ń lò láti pèsè àwọn wáyà tí yóò fi ṣe ẹ̀rọ 5G èyí tó ṣẹ̀ wáyé òǹgẹ̀ yìí ni ó jẹ́ ohun ìtìjú pé bí Pope Francis àti àwọn adarí ẹ̀sìn mìíràn ṣe ń dá àwọn ọmọ ìjọ wọn lẹ́kọ̀ọ́ lórí ọ̀nà àti ìgbógun ti àrùn kòrónà ẹni ọ̀wọ̀ Ìyá Kìlómẹ̀ àti àwọn ará rẹ̀ ń gbé àhesọpọ̀ yẹnu nípa ẹ̀rọ 5G. lákòótán Oge yìí rawọ́ ẹ̀bẹ̀ sí àwọn adarí ẹ̀sìn láti máa wádìí òdodo kí wọ́n sì máa di èyí tó jẹ́ òtítọ́ gbámú kí wọ́n tó sọ̀rọ̀ ẹni ọ̀wọ̀ pásítọ̀ Chris Oyaki Lome ló ti ń ta ẹnu àbùkù bá ẹ̀rọ 5G tó ṣẹ̀ dé òde nínú fọ́nrán kan tó gba orí ìtàkùn ayélujára kan nínú èyí tó tún ti sọ wípé ẹ̀rọ 5G ọ̀hún ń gbẹ̀mí àwọn ènìyàn ní ìlú wọn ní ilẹ̀ China kì í ṣe àrùn kòrónà ó sì ní kò sí ẹni tó lè sá fún ààrùn nípasẹ̀ dídúró sílé èyí tó tako òfin kónílégbélé tí ààrẹ gbé kalẹ̀. àjọ ẹlẹ́sìn Islam kan ti rawọ́ ẹ̀bẹ̀ sí ìjọba pé kí wọ́n ṣí àwọn ilé ìjọsìn kí àwọn ènìyàn lè ráyè rawọ́ ẹ̀bẹ̀ sí Ọlọ́run lórí gbogbo ohun tó ń ṣẹlẹ̀ báyìí bí ìròyìn náà ti lọ ẹ lọ wò ó ẹrú ọlọ́run kan alsheikh ridwanu lai zakaria olówó lágbà ti asalatu nasmo ti pe àkíyèsí ìjọba láti túkùn lọ́rùn àwọn ilé ìjọsìn gbogbo mọ́ṣáláṣí àti àwọn ṣọ́ọ̀ṣì kí àwọn ènìyàn lè ráyè bẹ ọlọ́run ẹ̀rúsìn ọlọ́run náà ló bá tẹlifíṣàn Orísun sọ̀rọ̀ wípé ara ìbáwí ọlọ́run ọba àlá ó ní àìsàn kòrónà tí í ṣe COVID-19 ní èyí tí ó sì yẹ kí gbogbo ènìyàn tètè bẹ ọlọ́run lórí rẹ̀ wípé kò ṣẹlẹ̀ rí kí wọ́n ti mọ́ṣáláṣí àti àwọn ṣọ́ọ̀ṣì gbogbo nítorí ohunkóhun ẹ gbọ́ bó ti sọ. ibi tí ó ti wá bẹ̀rẹ̀ nì tó fi ní pé ká gbélé ká má ṣí mọ́ṣáláṣí ká má ṣí ṣọ́ọ̀ṣì so a rí i pé gbogbo àwọn ìjọba wa tí wọ́n sọ fún wa pé ká má ṣe church ká má ṣe mọ́ṣáláṣí a sì rí i pé wọ́n ṣe ń ṣe conference àmọ́ wọ́n fi àyè lẹ̀ láàrin ara wọn tẹ́lẹ̀ pé wọ́n fẹ́ ṣe conference àyè mọ̀ wà wọ́n náà fẹ́ ṣe general meeting so àmọ́ wá rí i pé gbogbo táàtì kójọ táàtì mọ tọrọ àforíjì táàtì mọ tọrọ àánú lọ́wọ́ olúwa gbogbo ìbẹ́ náà ti ní ká ti pa hmm. ti ń jásí pé a ṣetán láti pé kí kinní ìtàn ẹ à ń lóògùn à ń ṣe gbàkan yín ọ̀ràn kankan wípé ẹnìkan ẹnìkan ti mú ẹnìkan wọ́n gbé lọ sọ́sìpítà wọ́n ṣe yẹn wọ́n kíní kan àwa tó kù tí ò tí ì mú náà nítorí pé àwọn àgbàlagbà ilẹ̀ Yorùbá wọ́n ní ìyẹn tó bá dáa ó fi àdúrà eléyìí tó bá kù díẹ̀ káàtó náà òun náà fi àdúrà so àdúrà ni a lè fi jagun kíní gẹ́gẹ́ bíi pé ibi tá a bá ti kó jọ papọ̀ tí a bá ti ń ṣàdúrà kódà tá a bá fàyè lẹ̀ ó fi ń da àmọ́ ká kójọ papọ̀ ká ṣàdúrà yẹn ni òun ní fi dáa ju àdúrà aládàáṣe lọ àdúrà aládàáṣe nítorí pé ìgbà míì wà tí a sì pé ọlọ́run lè mọ́ ti ju ẹni tí ń dáṣe àdúrà àmọ́ tá a bá pọ̀ tá a bá ṣe ó lè já sí pé ọmọ ọdún méjì lọ́lọ́run fẹ́ wo ọlá rẹ̀ wọ́n mọ́ gbogbo wa lára pé jẹ́ ń wọlá ọmọ yìí jẹ́ ń foríjì gbogbo àwọn tó ń bẹ̀ mí so àǹfààní tó wà níbi ká kójọpọ̀ ká fi ṣàdúrà nìyẹn so ìkójọpọ̀ àwọn náà ni pé kó má wàá ṣẹlẹ̀ mọ́ wípé àwọn ò fẹ́ mọ́ gbogbo tó bá ti ṣẹlẹ̀ so àwọn ò ti bẹ̀ wọ́n nà wọ́n bẹ̀ wọ́n lé wọn jáde ń bẹ̀ so a wá rí i pé àdúrà tá à ń dáṣe nì so kó tó gbà yóò pẹ́ a máa láàánú lọ́lọ́run tó yá sí pé yẹ̀fun àlùmọ́ àyàṣà ẹ máa ń ṣe nǹkan tó bá wùn ni wọ́n ló yá sí pé ẹ̀bẹ̀ lọ́rọ̀ rẹ̀ gbà ẹ̀bẹ̀ náà láti mọ̀ bẹ́ẹ̀ pé kó dàgbò gbogbo nǹkan tí ń ṣẹlẹ̀ kó bá ara wẹ̀ bọ̀lẹ̀ ó wá rọ ìjọba láti pàkìtì mọ́lẹ̀ ṣe àwọn ohun tó lẹ́tọ̀ọ́ fún wọn láti ṣe kí ohun gbogbo lè padà sí bó ti wà tẹ́lẹ̀ nítorí wípé bí àwọn ènìyàn gbogbo bá lè parapọ̀ láti bẹ ọlọ́run lórí ohunkóhun ó dájú wípé ìbáwí ọlọ́run yóò kúrò àrùn kòrónà yóò sì di ohun àfisẹ́yìn tí egun aláre ń fi sọ ṣògo rẹ nìkejì fún tẹlifíṣàn Orísun. ẹ káàbọ̀ padà ìpè ti jáde sí àwọn ènìyàn láti dúró sílé gẹ́gẹ́ bí àṣẹ tí ìjọba fi lélẹ̀ gẹ́gẹ́ bí ìròyìn náà ti lọ ẹ lọ wò ó ìpè ti jáde sí àwọn ọmọ orílẹ̀-èdè yìí láti ní ìfaradà púpọ̀ ní àsìkò tí ìjọba ń làkàkà lójúnà àti rẹ́yìn àrùn búburú covid-19 nítorí àgbájọ ni a fi ń sọ̀yà ní ọ̀rọ̀ àrùn asolóògùn dèké ọ̀hún gbà ẹni tí ó sọ ọ̀rọ̀ yìí ni ọ̀kan nínú àwọn òṣìṣẹ́ ìjọba ní àwọn ilé ìwòsàn tí í ṣe ti ìjọba ọ̀gbẹ́ni adémọ́lá lásìkò ìfọ̀rọ̀wánilẹ́nuwò pẹ̀lú tẹlifíṣàn orísun ó sọ wípé ohun tí ó onílé ó gbélé pé lóòótọ́ òun ló lè nira láti jókòó ṣùgbọ́n títa ríro ni à ń kọlà pé bí ojú bá rí ọ̀pọ̀lọpọ̀ ohun tó ń ṣẹlẹ̀ ní àwọn ilé ìwòsàn gbogbo pàápàá àwọn tí wọ́n ti ní àkọsílẹ̀ wípé wọ́n ní àrùn covid-19 yìí yóò ṣeni láàánú púpọ̀ àti wípé ìyà tó pọ̀jù nínú ọ̀rọ̀ náà àwọn tó jẹ́ mẹ̀kúnnù òun ni wọn yóò jìyà rẹ̀ ẹ gbọ́ bí ó ti sọ. ṣe rí ìjọba àwọn tí yóò tán o tó bá sì ṣẹlẹ̀ tán ibi tán ti kó àrùn yìí wá tán bá ti kó ti clear ń bẹ̀ wọ́n á kó àwọn ọmọ lọ síbẹ̀ àwa la máa kú tán àwa tá a jẹ́ mẹ̀kúnnù la máa kú tán torí àìsàn yìí àìsàn tí èèyàn ṣe fojú rí ni tí ì ṣe pé tó bá ṣẹlẹ̀ tán ó máa ó máa tètè yọjú ṣé ń gbọ́ mi àìsàn tí ì ṣe àìsàn tó yẹ pé tí ẹ̀ bá wà ń lé fún ìdíjọ́ mẹ́rìnlá bíjọ́ mẹ́rìndínlá kò ní hàn lára bí stamina yín bá ṣe wà sí nǹkan tó bá bá lára yín ló máa jẹ́ kí ó lè gbẹ́mìí yín dúró tó bá jẹ́ ẹni tí ẹ̀tẹ̀ ò dálẹ̀ tẹ́lẹ̀ ó máa tètè mẹ́mìí lọ ní tó ṣẹlẹ̀ ẹ lọ jókòó lé ẹ lọ lé kì í ṣe fún àǹfààní ìjọba fún àǹfààní ara wa ká má kó lára ara wa ni àìsàn àìfojúrí ni ebi ò ebi ò lè pa wá kú tí àìsàn yìí bá bẹ̀rẹ̀ nísìn tó bá bẹ̀rẹ̀ sí pèèyàn ọlọ́bàámọ̀ kì í ṣíwájú ọ̀rọ̀ ìgbẹ̀yìn ni ká fọwọ́sọ̀ pẹ̀lú ìjọba kí ìjọba náà ṣàánú mẹ̀kúnnù jẹ́ pé ìwọ̀nba tán bá ní ìwọ̀nba tán bá ní kán fún àwọn èèyàn kí ṣọ́ọ̀ṣì mọ́ṣáláṣí àwọn olókan wà nínú mọ́ṣáláṣí àwọn olókan wà ṣọ́ọ̀ṣì kán pera wọn jọ kán lọ wá nǹkan rà kán pín kán pín fáwọn èèyàn pé tọ̀ àwọn tí ò ní tó wa ẹ jẹ́ ká fún wọn ká fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ìjọba àti ṣọ́ọ̀ṣì àti mọ́ṣáláṣí tí a bá ṣe kínní ká dúró sílé wa àìsàn yóò ní kó ńlẹ̀ nísìnyí àṣà today ó ti di two hundred and something tó wà nàìjíríà ṣé ó ń pọ̀ sí ní àbò ń dínkù èèyàn mẹ́rin ti kú kílé òní tó ṣú kó tó dọ̀la mélòó la mọ̀ tó fẹ́ ṣẹlẹ̀. bí ìjọba ṣe ń jà fún wa káwa náà ń jà fún orí ara wa ká má fọwọ́ ara fa nǹkan tí ò tán lẹ̀ ẹ wo àwọn other country ẹ wo nǹkan tó ti ṣẹlẹ̀ ẹ wo millions of people tó ti kú àwọn onífọ̀n lé wọn lè kan náà o tẹ́ pé bó ṣe ní kán jókòó lé wọ́n jókòó lé lóòótọ́ ṣùgbọ́n kí olówó kó ẹ̀pù mẹ̀kúnnù kíjọba náà ẹ̀pù mẹ̀kúnnù kí gbogbo wa kájọ fọwọ́sowọ́ papọ̀ èmi nísìn mo lè ní one thousand lọ́wọ́ o àwọn kan wà tẹ́ pé ní one thousand lọ́wọ́ tí wọ́n ní one naira lọ́wọ́ ṣùgbọ́n wọ́n tó ní one thousand má torí pé bóyá one thousand mi fẹ́ fi bọ́ ara mi fún ẹlòmíì tí ò ní ní one naira ń bẹ̀ ká fi èèpọ̀ ara wa kó lè kárí bẹ́ẹ̀ láì ṣe bẹ́ẹ̀ kìíní ò ní kó ń lẹ́ o ó wáá rọ gbogbo ènìyàn wípé ohun tó tọ́ ni fún gbogbo wa láti parapọ̀ lásìkò yìí rí i dájú wípé a kín ìjọba lẹ́yìn láti lé àrùn búburú tí wọ́n ń pè ní kòrónà yìí wọ̀gbẹ́ kí ohun gbogbo lè padà sípò kí ohun gbogbo sì lè máa lọ bó ti yẹ kó wà nítorí wípé bí àrùn yìí bá bẹ̀rẹ̀ sí ní ṣọṣẹ́ yóò kan onílé yóò kan ara oko ṣògo rẹ̀ ní kejì ló jábọ̀ fún tẹlifíṣàn Orísun. ẹ káàbọ̀ padà ẹgbẹ́ òṣèlú all progressives congress apc ẹ̀ka ti ìpínlẹ̀ ọ̀yọ́ ti ké sí gómìnà ṣèyí mákindé ti ìpínlẹ̀ náà láti gbájúmọ́ gbígbógun ti ààrùn covid-19 ti ń bẹ lóde dípò kó máa sọ̀rọ̀ tí yóò ta àbùkù bá ààrẹ muhammadu buhari àti ẹgbẹ́ òṣèlú apc nínú ọ̀rọ̀ àtẹ̀jáde kan ní ìlú ìbàdàn ní ọjọ́ ìṣẹ́gun ní igbákejì akọ̀wé ìlú koro ẹgbẹ́ náà ọmọọba ayọ̀bámi adéjùmọ̀ ti fi ẹ̀sùn kan gómìnà ọ̀hún pé ó ń fi ẹnu bu iṣẹ́ Muhammadu Buhari kù lórí ìgbógun ti àrùn kòrónà nínú ìfọ̀rọ̀wérọ̀ pẹ̀lú àwọn oníròyìn kan lórí rédíò lọ́jọ́ ajé ni gómìnà ọ̀hún ti bu ẹnu àtẹ́ lu ìrànwọ́ lórí ìgbógun ti àrùn kòrónà tó kan ìpínlẹ̀ náà láti ọ̀dọ̀ ìjọba ẹgbẹ́ òṣèlú náà wá ké sí gómìnà Ṣèyí Mákindé pé bí ó tilẹ̀ jẹ́ wípé ọ̀pọ̀ nǹkan ló sì nílò láti ṣe lórí àrùn náà nípínlẹ̀ Ọ̀yọ́ àmọ́ wọ́n ní kí gómìnà ọ̀hún ó dẹ́kun sísọ ọ̀rọ̀ tí yóò ta àbùkù bá ààrẹ. ní báyìí a ó dánu dúró díẹ̀ ìròyìn ṣì ń tẹ̀síwájú ẹ ìkàlẹ̀.